والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين باب الصوم في السفر وغيره ọ̀rọ̀ nípa bí a bá wà lórí ìrìn àjò ǹjẹ́ a lè gbàwẹ̀ lórí ìrìn àjò àbá a lè gbàwẹ̀ ní orí ìrìn àjò àwọn nǹkan míì tí ó tún jọ bẹ́ẹ̀ òun ni àdìgbò tí a kà lónìí pẹ̀lú ògbọ́lọ́mù. عن عائشة رضي الله عنها أن حمزة بن عمرو الأسلمي قال للنبي صلى الله عليه وسلم أصوم في السفر وكان كثير الصيام قال إن شئت فصم وإن شئت فأفطر يلا وعائشة رضي الله عنها لن تيوبا وتلكم يونفون أتبقى وصحابة النبوة محمد صلى الله عليه وسلم òun lọ gba hadith yìí wá ó ní hamza bin amr ní islami irú eléyìí là ń pè ní riwaya tó sọ̀hábí yìí àni sọ̀hábí sọ̀hábí ni aisha rabi allah wa ni sọ̀hábí yìí tún hamza al-aslami sọ̀hábí anabi lona sallallahu alayhi wa sallam. aisha ni hamza al-aslami wọ́n wá bá anabu muhammad sallallahu alayhi wa sallam jọ ni wọ́n sọ fún anabi pé azumu bisafari èyí ń ní sí gàtú sọ́àl ní béèrè wàkàna kẹfì rọ̀fìyà aisha rọ̀bì ọlọ́wọ́ àná òun lọ sọ lábúlò wàkàna kẹfì rọ̀fìyà láti ṣàlàyé ohun tí àbíkú dálé lórí. ọ̀ní hamza aflami yìí ó jẹ́ni tí máa gbáwẹ̀ púpọ̀ ọwọ́ àbí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam pé gbogbo gbàláwẹ́ máa wù òun gbà àsùnmù fi sábàr ébò ń bá wà ní orí ìrìn àjò náà sóun lè máa gbà wẹ̀ ọwọ́ àbí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam báyìí pé títà nábì fún níjọ́ náà ó sì ń jẹ́ òfin ọlọ́run àti anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó fi dùn ní anábì ní ìṣìkà fasum wa ìṣìkà fasum bọ́bá wù ọ́ ọgbà rẹ̀ bọ́bá ti wù ọ́ òtúnu lópin ìgbà tó ọba jẹ́ kíni tó ọba jẹ́ onírìn àjò eléyìí ni èsì kanáàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ hamza jọ́nà tí ń fi jẹ́ èsì fún gbogbo ọmọlẹ́yìn kanáàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam. nínú hadithi míì tó tún jọ eléyìí náà ti anas bin malik rabi allahu anhu tó ń gbà wá lọ́dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun náà fi ń jẹ́rìí hadith aisha báyìí pé kúnna nùtàfẹ́ rùmá ànàbí yìí sallallahu alayhi wa sallam anas bin malik inú àwọn tó súnmọ́ ànàbí púpọ̀ ni sallallahu alayhi wa sallam lọ́dọ̀ òun ló gbé ọ̀dọ̀ ànàbí wa muhammad sallallahu alayhi wa sallam láti ọmọ kékeré ọlá àmà rìnrìn àjò pẹ̀lú ànàbí muhammad sallallahu alayhi wa sallam àmà rìnrìn àjò pẹ̀lú ànàbí lọ́pọ̀lọpọ̀ gbà. فلم يعد الصائم على المفطر ولا المفطر على الصائم anasi ní gbogbo ìgbà táwọn bá wà lórí ìrìn àjò fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ò rí rí ẹnìkan tí ń dáwé ọmọ bú ẹni tí ó gbà pé ọ̀rẹ́ ìrìn àjò kan yìí wàlẹ́ni mọ́kútìrò alẹ́ sọ́ọ̀tì anasi lòun ò sì rí rí lójú ayé anabiwa muhammad sallallahu alayhi wa sallam káwọn tí ń sínú náà máa wá pé àwọn eléyìí fẹ́ràn wàhálà kí ló ń gbàwẹ̀ sí lórí ìrìn àjò àtàkàkùnrin àtàkàkùnrin ní ọ̀dà làmìyá ìbòlẹ̀ àkọ́ im alẹ́lùmọ̀ lọ́nà sí nínú àwọn sàkáàgà nàbọ̀ muhammad sọlọ́bà ọ̀sọ́là nígbà wọn ti gbọ́ yé bá nàbì ti wí hamza ni nṣe ìtàfà sún wà nṣe ìtàfà àfọ̀ ìtàfà ọlọ́run bẹ́ẹ̀ bó wọ́ ọ̀gbàwẹ̀ lórí ìrìn àjò ọba ọlọ́run lọ yọ̀ǹda bẹ́ẹ̀ pé bàbá wà lórí ìrìn àjò bó ṣe wà nù Suratul Baqara nínú Al-Qur'an Al-Karim wa in kuntum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhra ìyọ̀ǹda ọlọ́run ọba yìí kéèyàn bá lórí ìrìn àjò ó lè túnu ó lè má gbá àwẹ̀ kó jẹ́ àwẹ̀ ọ̀ràn yẹn ọ̀pọ̀ka pé àdéhùn ọ̀ràn yẹn ni aisha ń sọ̀rọ̀ ń fẹ́ yàtọ̀ sọ ti hamza wa bi anabu muhammad sallallahu alaihi wa sallam pàtàkì jùlọ ròyìn hamza pé káàna kẹsí rọ àti ìmọ̀ gbàwẹ̀ púpọ̀ bí eléyìí ni wọ́n ti mú pé àtàwẹ̀ ọ̀ràn yẹn àtàwẹ̀ náfìlà ọba wú yẹn èèyàn lè gbà lórí ìrìn àjò bó sì wù ó lè má gbà lórí ìrìn àjò àmọ́ àdéhùn ẹlẹ́ẹ̀kejì kì í ṣe ti anas bin malik. وهو zahirun fi siyam al-wajib àbí ìdíhánà sí àwẹ̀ dandan ló ń wí orí pékè ni منا yá ìlú sọ ìbò mi ná sọ ìmọ̀ mi ná àlùmọ́kẹ́rù ẹni tí ń gbààwé ni máa bú ẹni tí yóò sínú bí ẹ bá ṣe àwẹ̀ ọ̀ràn yẹn sọ àbí ànábì kan ni máa bú ẹnìkan pé kò ṣe gbà àwẹ̀ torí ẹ làwọn onímọ̀ bí ní àbí ìdíhánà sí Málíkì yìí òun wà ká fún ìsìyá mẹ́lúwàá àti àwẹ̀ tó jẹ́ dandan àwa tó méjèèjì pọ̀ ìtumọ̀ ẹ̀ ní pé àtàwẹ̀ jẹ́ dandan rọ̀mọ́bọ́nà ni èèyàn gbé gbèsè àwẹ̀ ni, ó lérí fún ọgbà àwẹ̀ ní àwọn àwẹ̀ dandan nìyẹn àbí kò kò sí kankan lórí ìta wí yìí ọkàn fẹ́ gbé àwẹ̀ fi wójú rí ọlọ́run àwẹ̀ mọ́ndé ni àwẹ̀ yóò mọ̀ làmísì ká làmísì ni àwẹ̀ àyàmùlbíb àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a nàbí máa fi jáwẹ̀ sọ́lọ́ mọ́ ọ̀hún àríwó sọ́lọ́ òun ni gbogbo ọjọ́ tí oṣù ojú ọ̀run bá ti di mẹ́tàlá mẹ́yìnlá àti mẹ́ẹ̀ẹ́dógún àwọn àwẹ̀ súnẹ́ẹ̀nì bẹ́ẹ̀ bá fẹ́ gba àwẹ̀ bá nẹ́bù àmọ́hàmù sọ̀rọ̀ sọ̀rọ̀ kí gbà àwọn eléyìí ní ká mójútó ọmọ wa ti fún àwọn àwẹ̀ kan tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò lẹ́rì ànábì ọgbà òun láwà múra kankan sí bẹ́ẹ̀ bá fẹ́ máa ṣe bí mọ́ ah, ah, hamza asilami yìí ah, ní gbogbo oṣù lèyàn máa gbà àwẹ̀ kò ní sì bóṣù tó bá dé yọ gbàdúrà làmísì yọ gbàdúrà tòní ọba tún di ayé amòlùbíìdì mẹ́tẹ̀ẹ̀ta yóò tún gbáwẹ̀ ní gbogbo oṣù wọn nàbọ muhammad sallallahu alaihi wa sallam kì í ta ni. bí ẹ bá wá máa gbàrú àwẹ̀ báyìí wọ́n wá ṣe ìjọ àtìní ìjọba máa gbáwẹ̀ wọ́n wá nírìn àjò lọ́jọ́ àtìní yìí wọ́n wá fi túláàsì èmi ò gbọ́dọ̀ mọ́ gbáwẹ̀ ìjọ mọ́ndé àkòrí bẹ́ẹ̀ ìṣíkà fàṣún wà ìṣíkà fàákùn fẹ́yìn àti wà lórí ìrìn àjò ànábì ló wí bẹ́ẹ̀ bó wọ ọgbà rẹ̀ bó sì wọ ojú náà kò sí ìtì ọ̀kọ́lànà nàbà muhammad sallallahu alayhi wa sallam múlẹ̀. عن أبي الدرداء رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في شهر رمضان بحر شديد حتى إن كان أحدنا لا يضع يده على رأسه من شدة الحر وما فينا صائم إلا رسول الله صلى الله عليه وسلم وعبد الله بن رواحة رضي الله عنه حديث كتان قرار بولا سبا قوى لوري رياض وقاوة بيبا ونونا Abu Darda nínú àwọn àgbà sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́kọ́ yọnu sí ogun wọn lápapọ̀. òun náà tún sọ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lójú rẹ̀ ó ní kharajna ma'a rasulillahi sallallahu alaihi wasallam fi shahri Ramadan. ajáde àwà lórí ìrìn àjò pẹ̀lú anábì fi shahri Ramadan nínú oṣù kínní nínú oṣù Ramadan. خرجنا مع رسول الله صلى الله عليه وسلم ara fíkì wà hadithi yìí gbogbo bí tábà ti ń rí i pé خرجنا مع رسول الله صلى الله عليه وسلم أو كنا في سفر مع النبي صلى الله عليه وسلم ọ̀pọ̀ dùnú rìn àjò anagba muhammad sallallahu alayhi wa sallam òun kọlọ ṣe jihadu sójú ọ̀nà tọlọ anabi ò ní ọjà kan tí máa lọ rà lẹ́yìn tó ti dà anabi ọlọ́run ànábì ò níbi kan tí máa lọ àfikọ́ jẹ́ pé ìmọ̀ akọ́lọ jihadu àbọ̀lọ maka ọlọ́ọ̀dẹ ají àbọ̀lọ́ọ̀dẹ mura eléyìí lọ́kọ̀ tún nù ìrìn àjò anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam. kí wàá lẹ̀kọ́ tí àwọn onímọ̀ fẹ́ ká mú bí eléyìí àti tí ọwọ́ á di àṣà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí bí rọmọdánà bá ti dé òun ni látàárọ̀ dalẹ̀ kò sí nù lànà anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam káwá sọ̀rọ̀ mọ̀tàlá di oṣù ọ̀run oṣù ọ̀lẹ́ ọba fẹ́ ju ànábì dányányá kò rí bẹ́ẹ̀. kódà ń tí a tún fi mọ̀ ní pé gazwatu Badr al-Kubra nínú ogun tálọ̀ ń ti ká ìsìláàmù léjú ànábì já sallallahu alaihi wa sallam gbogbo aná láàmú agbẹ́kìn ogun ogun badiru ogun badari nínú Ramadan àwọn jagun badiru léyìí tí ń hàn wá kò sígbà tí mùsùlùmí máa yọ̀ lẹ̀ àwa kan torí àwẹ̀ kọ́dà gbogbo àwọn tó yẹ kéèyàn ó tún sojú kòkòrò rẹ̀ nínú àwẹ̀ àáka alukurani ni àmà ṣe dáadáa àmà yẹn lábìlà ní mùsùlùmí ọ̀mà àwẹ̀ bá ti dé látàárọ̀ tó bá ti sùn kọ́dà lómi ó torí ẹ̀ yọ gbà lífù bí iṣẹ́ gbogbo eléyìí kálíjú anábọ̀ Muhammad yẹn yẹn àti àwọn sọ̀hábẹ́ ti rí òun là ń yọ. anabi ama rìnrìn àjò jáde kọ́dà bó ṣe nú àwẹ̀ àtìdí ni ní anabi òní ìjà rìnrìn jagun sójú ọ̀nà àtọ́lọ́n àbí lọ ṣe hajj àbí ọmọra lẹ́yìn túmọ̀ pé wọ́n wá ń sọ oṣù rọmọdánà di pé a inú àwẹ̀ mùsùlùmí máa kí ẹni tí àyíjẹ wọn máa wò ń wò pé ìsànù wọn ń dàwẹ̀ lọ́wọ́ òun bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀dà anábọ̀ muhammadu lọ́sọ̀lá mọ̀ òun bẹ́ẹ̀ àwọn máa gbádùn ìsìn ni bí tí wọn mọ̀tọ́ náà má tán ni máa rí lójú wọn ọjọ́ tí wa lónìí tó pé bí wọn mọ̀tá náà bá dé bí kọ́tán lọ́la ni lójú ẹlòmíì eléyìí náà jẹ́ kí àfikún náà tá a máa sojú kòkòrò àti jíjọ anábọ̀ muhammadu sọ̀rọ̀ kọ́ta lára ẹ̀kọ́ tí a tún kọ́ nu hadithu àbí dàrúdà yìí àbú dàrúdà yìí lọ́wọ́ àtìlẹ̀ fẹ́ǹjọ́ kan gbogbo àwọn táwọn ń bẹ lẹ́yìn ànábì sọ̀rọ̀ bá wà léyìí wọ́sẹ̀lẹ̀ gbogbo àwọn làwọn ọ̀lágbára àti ààwẹ̀ lọ́jọ́ yìí. wàmà mí ná wàmà fi iná kọ́ imún ilà rasulillah sọ̀rọ̀ bá wà léyìí wọ́sẹ̀lẹ̀ wà abdullahi ibn rawaha àbú yìí lóhùn sọ òun rí pé nìkan tí ò jẹun jọ náà ti ń gbààwẹ̀ ọ̀là nàbà muhammad sallallahu alayhi wa sallam àti abdullahi ibn rawaha nínú gbogbo àwọn táwọn ń bẹ lórí ìrìn àjò jọ náà ẹ̀tọ́ ńláńlá tún ní eléyìí náà anabi nù sallallahu alayhi wa sallam ẹ̀tọ́ lọ kálẹ̀ ẹ̀ǹtí kò kò sí iye méje kọ́ máa náà ní sallallahu alayhi wa sallam gbogbo adagba muhammad sallallahu alayhi wa sallam òun lọlọla ju nu gbogbo ẹ̀dá ọlọ́run ọba dá adagba muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run lòun fi gbogbo orí ẹsẹ̀ rẹ̀ jìn àmọ́ síbẹ̀síbẹ̀ ká nàbẹ fi lọ bọlọrun anabi òfin ọrùn lẹ o anabi ọkàwé lẹ o anabi òfin káàdà kankan lẹ o ṣe ẹnìkan bàbá wa lẹ nìkan òfin tiẹ̀ jọ tí pè bí àwọn káàdé yìí abẹ́yẹn òfin ọ̀run mọ́ kọ́ra lè gbà àwẹ̀ mọ́ ìdí eléyìí làwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹ̀kọ́ tí wọ́n fẹ́ akọ́ni wọ́n ní báwọn ìsàlàbó bàbá yìí ní báwọn ti pọ̀ tó ń jọ náà táwọn jáde gbogbo ń kálukú ni ọ̀lágbára àti gbàwẹ̀ àbànábọ̀ Muhammad sallallahu alaihi àti Abdullahi ibn Rawaha radiyallahu ta'ala عن جابر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم في سفر ورأى زحاما ورجلا قد قد ذلل عليه فقال ما هذا قالوا صائم قال ليس من البر الصوم السفر وفي لفظ لمسلم عليكم برخصة الله التي رخص لكم صلى الله عليه وسلم gbogbo ọ̀nà làmẹ́lì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wa in shi'ta fasum wa in ita fa aftur bá anabi wílẹ̀ kan ni àlàyé rẹ̀ ní wọ́n wá lọ́kọ̀ọ̀kan yìí anabi ní kọ́ ọba fẹ́ gbáwẹ̀ kọ́ ọba sì fẹ́ má gbáwẹ̀ kọ́ ọba ṣe kíni kọ́ ọba wà lórí ìrìn àjò. ìtumọ̀ ẹ̀ ni pé ààwẹ̀ tí yàn ọba lágbára ìsìláàmù ọ̀wá pé mo ti wílẹ̀ kẹta àwẹ̀ ẹjọ́ àtẹ̀mí àwẹ̀ ìjọ dáa àwẹ̀ kankan àgbàlagbọ́ jẹ́ àwẹ̀ Ramadan wọn làbú dàrúdà yìí wí ni arajna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam fi shahri Ramadan kọ́dà bọ́ jẹ́ àwẹ̀ Ramadan èyí tó bá fi wá di pé ẹ máa bomi sí lórí ẹ máa gbátẹ́gùn sí àhà anabi níwá àwẹ̀ báàní ọlọ́wọ́ ọ̀fẹ́ yẹn bá ti gbọ́ nínú hadith yìí. Jábìrì bin Abdullahi radiyallahu anhu ọ̀nà ọ̀nà ọ̀gbà hadith náà wá oníkànnà rasulillahi sallallahu alayhi wa sallam àti safari anabi ń bẹ lórí ìrìn àjò ńjọ kan ọ̀rọ̀ àzì hàmẹ́n anabi wá rí tí àwọn èèyàn ń dì fún fún nǹkan bí ìgbà tó ń kálukú ń péjọ lórí nǹkan kan wọ́rọ́ jula nkọ́ni aleyhi anabi torí kọkùnrin kan bẹ ní àárín wọn tí gbogbo wọn dá gbòógì bò ó nǹkan bò lórí ọmọdé òun ọ̀pá àkọọ́lá máa hàgà ànábì wa ní kí ló dé owó lọ́sẹ̀lẹ̀ kọ́ọ̀lù sọ ìmọ̀ràn náà ọkùnrin yìí ń gbàwẹ̀ ni kọ́ọ̀lù sọ ìmọ̀ràn náà ọkùnrin tí gbogbo wa pé kì í tà ń gbomi sí tà ń wá bò bí fún yìí sọ ìmọ̀ràn ń gbàwẹ̀ ni àgbékèlà ànábì wa wí kọ́ọ̀lá sọlọ́lọ́hu àlùsọ́lọ́m lẹ́yìn sẹ́mi nà lórí àsọ̀wọ̀n ìsàfà lẹ́yìn sẹ́mi nà lórí àtọ̀ òmù ìjàmbá. Ànábì ní kò sí nínú orí, kò sí nínú wà dáadáa, kò sí nínú mọ̀fẹ́ tó ń ju orí ọlọ́run yàtọ̀ àtìyámú ìsàkàlì pé ààwẹ̀ orí ìrìn àjò. Ìyóò ní kí kò sí nǹkan ṣíṣe àwọn akínni ààwẹ̀ orí ìrìn àjò. Kí n ìtàkùn sún, wọ́n ń ṣe ìta fàáfọ̀. Ìsìláàmù jọrọ̀ ọ̀run tó nù bọ́bá wọ̀ ọ́ tọ́ lágbára rẹ̀ làwẹ̀ tí ọ̀bá lágbára rẹ̀ àwùjọ sínú ọlọ́ọ̀lọ́yọ̀ ọ̀dà fún wa bẹ́ẹ̀ nínú àkọ́ àrùn ìtẹ̀mí. àmọ́ ìjọba tó wá di irú àpẹẹrẹ tí jábìrú wì yìí wọ́n wá ń bomi léèyàn lérí ni àbí wọ́n wá ń pátẹ́gùn sí i la àbí àwa ń gbé dìgbàdìgbà ń gbàwẹ̀ ní àhà lẹ́yìn tẹ̀mí nàìjíríà àti ìyàmú ìsàlọ̀ adi àbí ní òsì nǹkan kan tó special àbí àwẹ̀ orí ìrìn àjò pé a yẹn bá gbà àwẹ̀ lórí ìrìn àjò yìí lọ́lọ́run ó fi ṣe nǹkan kan fún mi àfẹ́ ìsàmìnà dẹ́rẹ́ àtìyàmú ìsàfà. níbi ń bẹ́ẹ̀ mẹ́rin pé kéèyàn bá lágbára àsùn bí ọ̀gá lágbára rẹ̀ fàlàkùtẹ̀ ìyọ̀ǹda ọlọ́run ni. kódà nù rìwáyà mi nù ẹgbàá wa mi lè mùsùlùmí tí màá mú mùsùlùmí gbà wá ala nebo muhammad sallallahu alaihi wa sallam tó ń fi ń kún pé aleikum bi rukhsatillah aleikum bi rukhsatillah allati rakhkhasa lakum ọdọwọ yín ìrọ̀rùn tọ́lọ̀ ń bá ṣe fún yín bí ẹ̀sìn ẹ̀mú ẹ̀ lò ó àmọ́ ká máa wá pé àwọn tí ò lágbára ni wọ́n máa ṣe yí wọn àà ọlọ́pàá ń bá yọ̀ǹda fún wa pé mo ṣèjẹ̀kùn báyìí fún yín bí ẹ̀sìn arọ ọ̀nà aládàá ni kéèyàn olóde fún un àmọ́ kéèyàn wá pé eléyìí gbà eléyìí wọ́n ti rọ̀ ju islam yìí sẹ̀sìn tó le àbẹ́lẹ́yà wà lágbára ju káwọn lọ kò rí bẹ́ẹ̀ léyìí sàmìnà dẹ́rẹ́ ìyàmú ìsàfàrí àlẹ́kùn bẹ̀rù sọ̀tìlá ìdásí rọ̀kọ̀sọ̀lẹ̀kùn àwẹ̀ ní o ìrún ní o torí gbogbo ẹ̀ ló ní rúkṣọ̀ tọ́lọ́ ti rọrùn fún wa bẹ́ẹ̀yàn ti lè mọ́ gbáwẹ̀ bá wà lórí ìrìn àjò bẹ́ẹ̀ lọ́lọ́run ti rán pé bá wà wà lórí ìrìn àjò bẹ́ẹ̀ ìrún rákà mẹ́rin sọ ọ́ di méjì péré kọ́dà má yàn náà fílà súnà nàbì ni ọlọ́lọ́wà àdìgbò sọ̀rọ̀ ọba fẹ́ ká ìlà tó wà nílé súnà nàbì muhammad sallallahu alayhi wa sallam òní ọ̀yàn náà fílà ò tó kí àyílà bọ́ ọba tún sálámà àyílà lórí ìtàn tó yàn náà fílà súnà nàbì ni sallallahu alayhi wa sallam. àmọ́ bí yẹn bá wà lórí ìrìn àjò gbogbo yìí ọmọ kíjọ ọmọ lọ bíi mẹ́jọ eh, àbí mélòó ni mẹ́rin lọ́ràn yẹn o lè kí mẹ́rin kó o tó kì o lè kí méjì lẹ́yìn ẹ̀ ń jẹ́ mélòó nù ń jẹ́ rákà mẹ́wàá sunna nabi ni bí yẹn bá ń bẹ̀ nílé kó kí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam lẹ́yìn òsì lágbára ju kókí méjì lọ lákọ̀ọ́kọ́ kókí méjì lẹ́yìn ẹ̀ àbí kò lágbára àbí ọpẹ́ tó dé kókí méjì lẹ́yìn ẹ̀ kò sí ìdí ọ̀pá àmọ́ bí yẹn bá wà lórí ìrìn àjò ọ̀dà yìí tó bá súnà mu jù òun ni òkì méjì péré ọ̀dà mọ́ yẹn dájú la. aleikum bi ruksati lahi lati rọkọ lẹbi ní ibi ọlọ́run bá ti ṣe ìbẹ̀kùn fún ní ibi ẹ̀sìn ẹ̀múdẹ́kùn náà eléyìí ọ̀rọ̀ ńlá ńlá ni ìsìláàmù rẹ̀ ṣe pé bá a bá ti wá para ní ara wa tó bá a bá ti fìjìnnà ara wa hàn òsì ń tọ́lọ̀ fẹ́ fi kúfì dínà wá sí ẹnu àṣẹ tó pa wá bó ti pa wá máa ní amúlò ntọ́lọ̀ níbi lọ́dọ̀ wa ni nípa báyìí eléyìí ẹ̀sìn ńláńlá ni Islam ẹ̀sìn bí ọlọ́run ṣe wò ní wá náà tó wá ní kiri وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ọlọ́run ló ń sẹ́yìn ní ummatan wasatọ́ ìjọ tí ó wà láàrin láàrin kíni àṣejù ní sí òsì ní sí àṣe ètò méjèèjì sẹ̀rí àkọ́ àṣejù sẹ̀rí ìsìlámù kọ̀ àṣe ètò ìmọ̀bóyóyé òun là ń pè ní negligence téèyàn mọ̀tò wọn á kà nǹkan kún náà hmm? ìsìlámù ọ̀kan amẹ́lẹ́yìn náà àmọ́ kéèyàn ó ṣe kí ni kó dúró níwọ̀n tí wọ́n ti jà á lẹ́kùn ó mọ̀tán wọ́sàtọ̀ méjèèjì ìṣẹ̀rí ìsìlámù kọ́ wa mọ́sàtẹ́ jù mọ́sàtẹ́ tó bí a fẹ́ jọ ànábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ní kúkúrú aleykum lè rúkṣọ ti láàyè àlàtí ọkọ̀ṣọ̀ lẹ́kùn ìbí ọba ti gbọ́ gbọ́nà ní ààyè irú ààyè tẹ wà yìí ọlọ́run yọ̀ǹda fún yín àwọn obìnrin tó wá bá aisha rọ́bì ọlọ́ọ̀ tí ń bi ìyá wa Aisha pé èyí tó yẹ pé báwọn bá ń ṣe nǹkan oṣù báwọn bímọ àwọn rẹ́jẹ̀ lọ́wọ́ àwọn ò ní kírun àwọn ò ní gbáwẹ̀ àmọ́ wọn máa san àwẹ̀ padà èyí táwọn máa san òun náà kí la fi dá lóhùn Aisha ní àṣàròríyà tó ń àǹtí àwọn kan bí sáǹtì ní àṣàròríyà àwọn ní kàwáríyù àwọn ni wọn máa lé kankankankan bí ẹsẹ̀ Aisha bí kí kì wọn ni ọ́ arábìnrin wa dáhùn ní láà wà ìnàmá ẹnẹ èmi ń béèrè ni o ojú òye mi ni ń béèrè àyíṣà wa dá lóhùn pé kúnná àlà àdì nàbí ìsọlùmọ wa sọmọ lójú ayé ànábi tá ànábi rí wa bẹ́ẹ̀ bá a bá ti nǹkan oṣù àbóbìnrin bímọ ọrẹ́jẹ̀ bímọ tí ó gbà wẹ̀ tí ò kẹ́hùn ànábi èpè kọ́sàn àwọn tí ò kí àwẹ̀ nìkan ní èpè kọ́sàn. àlẹ́ ìkùnbẹ̀rọ̀ sọ̀tẹ̀ láàrí àgbàjì rọ̀kọ̀rọ̀kọ̀ gbogbo bí sẹ̀ríà Islam láti lóhùn fún wa ní ààyè ọ̀run nínú súnà nẹ́bí ní kámúrọ̀rùn náà àmọ́ bí tí sẹ̀ríà ìsìláàmù ọ̀bá ti fààyè rọ̀rùn lẹ̀ ẹ̀yìn wa máa wá rọ̀rùn ti pàmbẹ́ àti ìtónù sẹ̀ríà kọ̀ọ̀nù náà nípa báyìí sẹ̀ríà ìsìláàmù ọlọ́nìyà ńlá kùnkùn màtán wàsàtọ̀ lè dàbò òun ṣòhàdà àlẹ́ náà. kátó kò lórí hadithu jábìr lẹ́yìn sàmìnà lẹ́rìí asọ́wọ́mù fi sáfàr wà fi rìwáyà sí àsìyàmù fi sáfàr. fún àwa tó lábìlẹ̀ ẹ̀yìn hadithu yìí ń bẹ nínú tí wọ́n máa ń pè ní aṣàwáhídú ànàhàwíyà aṣàwáhídú ànàhàwíyà lórí gbogbo tí ń jẹ́ náhù pátá gírámà lárúbáwá inú àgbọ̀rá láti fi ìdí wọn ti mọ̀. anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ nù riwaya hadith yìí míì riwaya tó lẹ́sẹ̀ ńlẹ̀ nígbà nàbí wíńbẹ̀ ni pé lẹ́yìnsà mìíràn bẹ̀rẹ̀ àmùsíyàmù fẹ́mùsọ̀fà bá nàbí tó wí sallallahu alayhi wa sallam. turkɔ àwọn kɔbílà kan bɛ fi jazira tilaaro ní agbègbè maka madina la ń tẹ̀lé jazira larubawa àwọn kan bẹ tó gbé nínú èdè tiwọn tí wọn máa ń sọ lárúbáwá tí wọn báwa náà ti ní yorùbá ìlọrin ìbàdàn ìjẹ̀bú èkó ẹlẹgbàá náà ni. gbogbo ibi táwọn bá ti ń rí alifu adam àwọn èkó alifu náà máa gbé wọn àdábì wa bá wọn sọ̀rọ̀ lédè tiwọn náà tí wọn gbọ́ lẹ́yìn sàlùnà mùsùlùmí àmùsùlùmí pé mùsùlùmí nínú ìwà àyàtọ̀ wọn sọ sí abẹ́rẹ́ òun làwọn eléyìí lẹ́nu àṣàwá ìlú àdáhàwíyà anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi náà sọ wí èdè báyìí ẹ̀kọ́ ń bẹ ń bí eléyìí náà fún yọ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú tó ṣe léèlé tí tí wọ́n gbọ́ yé ń bẹ nù lànà anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní kúkúrú ibi tí bá ti rí ìwáyà ẹlẹ́ẹ̀kejì náà ìwáyà tó lẹ́tẹ̀lẹ́ ìsẹ̀mínà bẹ́rù fẹ́mi sàfà kọ́ ọ̀dà fún sallallahu alayhi wa sallam. آه، عن أنس بن مالك رضي الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فمنا الصائم ومنا المفطر قال فنزلنا منزلا في يوم شعر وأكثرنا ظلا صاحب الكفاء فمنا من يتقي الشمس بيده قال فقط الصوم وقام المفترون فضربوا الأبنية وصفوا الرحاب قال رسول الله صلى الله عليه وسلم ذهب المفترون اليوم بالأجر صلى الله عليه وسلم ẹ̀sán ńláńlá míì ni anẹ́sì bẹ́ẹ̀ máàlì tó tọ́ pọ̀ wá nínú àdìsí ọ̀rọ̀ àwẹ̀ là ń sọ àmọ́ bí a bá ti ń kẹ́kọ̀ọ́ àwẹ̀ àbí òun yóò máa fi hàn wá pé àti bó ti yẹ kéèyàn máa ṣe ń gbogbo bàdà yòókù náà nìyí anas bin malik radiyallahu anhu wọn làwọn ń bẹ pẹ̀lú anabu muhammad sallallahu alayhi wa sallam lórí ìrìn àjò lọ́jọ́ kan. wàmínà sọ imú wàmínà mọ̀tò gẹ́gẹ́ àdìsí aisha ti wí ìṣèkìtà fasum wà ìṣèkìtà àpò anas náà wí bẹ́ẹ̀ pé lọ́jọ́ náà òun náà lè ka iné ìdìbò àmọ́yìn gbàwẹ̀ àmọ́yìn gbàwẹ̀ òun sì tún lè ka iné ìdìbò làmọ́yìn ọgbà àwẹ̀ làmọ́yìn àmìnà sọ imú àmìnà àlùmọ́fòrò gbogbo àwọn tó wí àtẹni tí ń gbà wẹ̀ tí ń tí ọgbà wẹ̀ sani wọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ayọ̀rọ̀ kúrún àwọn tó anábì láwọn ni wọ́n mọ ọlọ́run sí wọn bẹ lórí ìrìn àjò mìnà sọ imú ẹ̀yìn ọgbà wẹ̀ gbà wẹ̀ wọ́n mìnà ẹni tí tí ó sì lágbára àti gbà wẹ̀ lórí ìrìn àjò ń kọ́lá fanazanna manzilan fi yawmin haq anasi ni bi àti wọn lọ ni lórí ìrìn àjò náà ẹ̀mọ̀ pé ìrìn àjò ayé anabu muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe ìrìn àjò wákàtí ìrìn àjò ọjọ́ ni gbogbo èyí tí wọ́n bá lọ èyí tí wọ́n lò ọ̀sẹ̀ kan èyí tí wọ́n lọ́sẹ̀ méjì èyí tí wọ́n lò tó mẹ́wàá èyí tí wọ́n lò mẹ́rin gbogbo pé bí wọn bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọn àárín ìṣẹ̀ àbí wọn gun ẹṣin bí wọn bá gun ràǹkọ́mí sọ́rí wọn á gun ẹṣin àbí kí wọn ó rin agbala sini bi ati wa lọ yi na manzilan fi yawmin shaar awa sọ si bi kan adon bi kan fi yawmin shaar awa jẹ ọjọ́ tí oòrùn mú púpọ̀ fi yawmin shaar ọjọ́ náà oòrùn mú púpọ̀ a sì wà lórí ìrìn àjò àwọn tí ń gbàwẹ̀ ń gbàwẹ̀ àwọn tí ó gbàwẹ̀ wọn ò gbàwẹ̀. wà á kẹ́rù náà zillan sọ̀hìn kìkìtà anasi ń sọ fún wa bí irú bíi condition tí wọ́n bára wọn jọ náà aláṣẹ lóhùn yìí mú àwọn ọ̀wárí lébì kan lèèyàn máa sá sí tọ́jẹ́ bòógì kò sílé kò sígi lèèyàn máa sá sí lóhùn tí mú tó yìí ṣe ń dúró lábẹ́ bòógì kan aláṣẹ ní ẹni tó ní bòógì tó pọ̀ jù láwọn ti wà ń jọ náà òun lẹ́nu tó pa sọ ṣe kí ni wọ́n sọ di gàgà ọ̀rùn sọ ìbòlùkìtà ẹni ó mú bóyá ìdàbòra tiẹ̀ tọ́wọ́ àbí ṣe kó fi kọ́ba ara rẹ̀ òun ní bòógì tiẹ̀ pọ̀ jù. alásè ní fami náà máa ń yà káfí sàm tàbí yẹ́dì yìí alásè lẹ́lòmí ò rí ní tí e gba òun ju ọwọ́ ara rẹ̀ lọ. ibi tó ń mú dé ní ọjọ́ tí anas ibn malik ń wí ọ̀bí ọlọ́ọ̀hún àná ọlọ́mọta àbáwá ṣàlẹ̀ fún ìyọnu rẹ̀ fún wa. ọ̀la fasakọ̀tọ̀ sùwàm alásè ní bọ́ọ̀n yìí ti wá le tó tí ò sí bòógì tí ò sí nǹkan kan fasakọ̀tọ̀ alẹ́sìn ní gbogbo ẹni tí ń gbààwẹ̀ ńjọ́ náà wọ́n bá jòkó kalẹ̀ ìtumọ̀ sọ́kọ̀tọ̀ tó wà mọ́ ń bẹ̀rù ni pé wọn ò lè ṣe kankan wọn bí ìgbà téèyàn wó lulẹ̀ tó jòkó tó ti rẹ̀ ní gbogbo àwọn tí ń gbààwẹ̀ ńjọ́ náà wọ́kọ́ mọ́ni mo kérò nípa ti fẹ́ dúró láyè yìí ó ní ìdíkà dúró ń bẹ̀ àníjà àti sekínì àti àti bàbà bíi tẹ́ǹtì àwọn tó gbààwẹ̀ ni wọ́n ti ṣubú lulẹ̀ yìí wọ́kọ́ mọ́ni mo kérò nípa fàbọ̀rọ̀ bol abùnìyà wọn làwọn tó jẹun lálàáfíà ń bẹ àwọn bá dìde wọn kàn tẹ́ńtì wọn kàn káyímà wàtàkùrẹ́ká gbogbo àwọn nǹkan gun wa rànkọ́mi wa tá a gun òǹfẹ́ ti jẹ àwọn rànkọ́mi yìí náà àwọn tí wọ́n ń jẹun tí wọ́n gbà wẹ́ ń jọ yìí náà wọ́n lágbára àti lọ́ọ́ bu omi nínú odò tí wọ́n máa fún wọn mu. fakọ́lá rasulillah sallallahu alayhi wa sallam onígbà tànàbí wa rí eléyìí sallallahu alayhi wa sallam ẹ̀kejì là nàbì wí nàbì ní dáhàbà mọ́kùrú nàlìyàwó má ilẹ̀ àjò gbogbo ládà làwọn tó sínú lónìí yìí kó lọ dáhàbà mọ́kùrú nàlìyàwó má ilẹ̀ àjò èyí ò ní pé gẹ́gẹ́ mo ti wí lẹ́ẹ̀kan ìsìláàmù yìí tẹ̀sán bọ́ba ti nírẹ̀ láàtó bọ́ba ti fìyà jẹrẹ tó ọba ti mófin ọlọ́run tẹ̀ tó àtẹ̀yìn lè máa jẹun ọ̀nìládàjọ ẹni tí ń gbàwẹ̀ lọ. nígbà òfin ọlọ́run ní ọ̀tẹ̀lẹ̀ kìí ṣe ọ̀jẹun fẹ́ nú ẹ̀wọ̀n tó tẹ̀lẹ̀ yìí. gbogbo ṣẹládá táwọn lágbára tí wọ́n lè ṣe àwọn tó gbàwẹ̀ ò lè ṣe. àwọn tó gbàwẹ̀ ìjọ náà àwọn náà lè ládàáwẹ̀ wọn o wọ́n sì ní àǹfààní káwọn ò ní àmọ́ ládàtọ̀ pọ̀jù ń jọyà nàbí ní zahabal mọ̀kúrú nàlìyàwómà bẹ́ẹ̀ àdúrí ọ̀pọ̀lọpọ̀ ládà làwọn tí ń ṣe kíni àwọn tó jẹun tí wọn ò gba àwẹ̀ lónìí gbogbo ládà wọn ti kó lọ ànábì ló wí bẹ́ẹ̀ sọ̀dọ̀gbọ́ wa sọ̀dọ̀ ẹ̀kọ́ ńláńlá ni eléyìí tó ṣe pé ní ọ̀pọ̀lọpọ̀ yìí fura sí ìsìláàmù ti nù ìsìláàmù yìí fẹ̀sùn ẹ̀nara yín la kọ́ra bí ní ní ẹ wá عليكم برخصة الله الذي رخص لكم àwọn àpèjúwe tọjọ eléyìí ẹlòmíràn mọ̀ pé téèyàn bá ń kírun lọ́wọ́ ń kírun lọ́wọ́ lápèjúwe kọ́lá bọ́ jẹ́ ọ̀ràn ara yàn wọ́n léyìn wá rí ọmọ kékeré tàbí ẹni tó fọ́ lójú tí ò rí náà ọmọ kékeré ń bọ̀ gbìngbìngbì ń jẹ àbí afọ́jú ń bọ̀ ń jẹ kànga sì ní tí ọmọ sí èkó sí àbí kọ́ mọ̀ jẹ́ kànga kòtò ní gọ́tà ní tí ó kó inú ẹ̀ tí ó pa la ẹni tí ìsìláàmù ọ̀gá yé tí ò gbọ́rọ̀ àdìsí yìí yóò wá dúró tàǹdì lórí ìrùn pé ìwà dáhùn torí ìwà dáhùn tí mo wà lórí ìrùn kò rí bẹ́ẹ̀ ọjà òun ni ọmọ kò kànga ọmọ kò kótó ó lóore fún ọdún kò dúró lórí ìran máa ń wò ó tí ó fi kó kàdà lọ òfin jẹ ìsìlámù òun náà máa ń pè ní àwọn mọ̀sọ́lẹ́sù kan bẹ tó yẹ pé ní dáadáa rẹ kò ní ma lórí ìwọ nìkan yóò kan ẹlòmíì orí rẹ yóò kan kíni yóò kan ẹlòmíì èyí tá a wí nísìnyí ọba kírun dáadáa tọ́lọ̀ ń gbà nǹkan ọ̀bọ̀ pínlẹ̀ yìí ìwọ nìkan náà lọ jẹ ẹ̀ ládàá orí tí ń bẹ ń bí ọrùn rẹ àmọ́ kò ṣe nǹkan kan tó ṣe kó orí rẹ̀ ọkàn yóò tún kan ẹlòmíì tó ti lé padà kírun àpékèyàn dáhùn kọ́ máa kírun mọ́ o àmọ́ àyè ń bẹ pé a ìṣẹ́jú mélòó ní ibi wí fún pé a ibi tẹ́ ń lọ ọ̀hún kò tó ní o ọmọ yìí ẹgbẹ́ o yọ bọ́ kànga o kò sì padà ọ̀tún rẹ̀ sí láàrin ìṣẹ́jú mélòó bẹ́ẹ̀ yẹn bá gbọ́ sẹ̀ríà ìsìláàmù yìí yóò ti dé alápèjúwe míì táwọn onímọ̀ màmá fi lélẹ̀ ẹ wà lórí ìrìn àjò ní ti òun jẹ́ wá dé kó bẹ́ẹ̀ báàgì pure water àbí nǹkan kan lẹ́kọ́ lọ́wọ́ ẹ wá mú mú mú mú ọkọ ẹ̀yọ̀ kan àbí méjì àsìkò òun wá tó ẹnìkan wá nìkan tó ti rìn káàbò pé báyìí làbá tó ń tẹ́lẹ̀ àlùwàlá nìyí wọn wá ń bu wọn wá ń bu atẹ́gùn lórí ẹnìkan pé ọfẹ́ dá kókò wà kóró mímu kéèyàn wá gbà omi kì í di sàlùwàlá ọ̀pọ̀ ẹ̀sìn yìí bọ́lá bọ́ ìsìlámù tànẹ́bù àmọ́sánmọ́sọ lọ́sọ́làmù yìí yóò ní ẹgbà omi yìí fún mu ọlọ́run aleikum bi rọ́kṣọ̀tì láàyè àlàyé rọ́kṣọ̀tì lákùn ẹ̀mí wáyé pẹ̀ kí n ti báyà mọ́ mu aleikum bi rọ́kṣọ̀tì láàyè àlàyé rọ́kṣọ̀tì ìsìlámù kìí nìyẹn ẹ̀dá kan ti èyí ṣe pé bàbá ti wá nira wa náà bàbá ti dààmú ara wa ní dáadáa fi pọ̀ bàbá ti mú ọlọ́run fẹ́ tó ọ̀nà ọlọ́run fẹ́ lò ìdánilẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́run bá ti kó ṣe lọ́rọ̀ gbogbo wa. أعتقد بأن وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه.